إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا <coughs> عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أيها المؤمنون نحن اليوم في يوم الجمعة الثاني عشر من ذي الحجة وما زلنا في أيام التشريك التي قال فيها رسول الله صلى الله عليه وآله وسلم أيام التشريك أيام أكل والشرب والذكر الله فهي أيام عظيمة مباركة يجتمع فيها الشكر النعم مع ذكر الله وتعظيمه وإظهار شعائر الإسلام أدعو الله سبحانه وتعالى ọba tó ṣàánú mi àti ẹ̀yin pẹ̀lú òṣìṣẹ́ wa kò Islam àbẹ́ Allah wa ta'ala kí ó má dá sí fún ìyàjẹ́ kó sì má yẹ wá nínú Islam. a ń wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba àti àforíjìn rẹ̀ àṣìṣàdé ọlọ́run ọba kú níbi aburú ròyìnròyìn ẹ̀mí wa àti aburú iṣẹ́ ọwọ́ wa. ìyẹn ni wípé téèyàn bá ń ro aburú nínú ẹ̀mí tó jẹ́ pé ọkàn rẹ̀ kìkì ibi ni yóò ní àwọn erédìí ìyẹn ni pé yóò ní àwọn nǹkan kan tí ó padà ṣẹlẹ̀ sí onítọ̀hún tó bá jẹ́ pé aburú ni ọkàn rẹ̀ yóò padà hàn nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò padà hàn nínú ìṣesí rẹ̀ yóò padà hàn nínú ìsọ̀rọ̀sí rẹ̀ yóò padà hàn nínú ìhùwàsí ẹ̀ gbogbo ìṣe ẹ̀ lílọ bíbọ̀ rẹ̀ àbúrú ni ó máa jẹ́ torí pé ọkàn rẹ̀ àbúrú ni ìyẹn ló fà tí wọ́n ní ìwé ẹ̀mí báyẹn là ń pè ní nafsul amara hmm, bisu ẹ̀mí tó ń pa ní láṣẹ àbúrú ọlọ́nkó làwọn ń bẹ̀ ọlọ́nkó làwọn ń bẹ̀ wọ́n fún wa nírú ẹ̀mí bẹ́ẹ̀ hmm, iṣẹ́ ọwọ́ wa náà tó bá jẹ́ àbúrú náà ó ní táwọn ilé ìbò ń pè ń consequence. Hmm, ọlọ́run kó láwọn bí i àbúrú iṣẹ́ ọwọ́ wa kó fún wa níṣẹ́ rẹ̀ ṣe ló ṣàánú wa fún ọlọ́run ọba òní ní ọjọ́ jímọ̀ ọjọ́ kejìlá nínú oṣù ìbọ̀lẹ̀ ìjà àná alámísì òní ọjọ́ kọkànlá tá ìjẹta onye ọjọ́ kẹwàá yawmu nahar ọjọ́ ìgúnra òní ìtójú ọjọ́ kejìlá yìí nínú zulhijja yìí kálọ̀ dájúdájú ṣáká pé a ò tí ì kúrò nínú àwọn ọjọ́ tá à ń pè ní ayamu tashrik tá a lè tú sí àwọn ọjọ́ ọdún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ní ẹ̀rí àyà mọ̀tẹ́síríkì bá ṣe kan lárúbáálẹ̀ kan àwọn ọjọ́ wọ̀nyí ọjọ́ ọdún gangan yóò mọ̀ náhàr àwọn míì rẹ̀ fi kún ṣùgbọ́n ọjọ́ mẹ́ta lẹ́yìn ẹ̀ yóò mọ̀ kọ́r ti ṣe ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá yẹn ní jẹ́ ọjọ́ sátidé tí ṣe ànábì ní. àwọn ọjọ́ wọ̀nyí anábì ní ayáàmọ̀lá akìlì wàṣọ́rọ̀bì ayáàmọ̀ tashrik ayáàmọ̀ akìlì wàṣọ́rọ̀bì ayáàmọ̀ tashrik ayáàmọ̀ akìlì wàṣọ́rọ̀bì wà dìkìrìlà àwọn ọjọ́ jíjẹ àti mímu àti ìrántí ọlọ́run àwọn ọjọ́ ìjẹ́ àwọn ọjọ́ tó tóbi ọjọ́ alálùbáríkà àwọn nǹkan tá à ń sọ ṣe inú náà lànà ti sọ yẹn ṣukuru ní a ma dúpẹ́ ìdẹ̀ra tọlọ ń ṣe fún wa a máa rántí ọlọ́run ọba a ma gbé tóbi a sì ma ṣe àfihàn àwọn làǹkẹ́ ọlọ́run yẹn ní àwọn àrísàmì ìtọ́lọ́run ìyẹn pé gbólóhùn tá à ń sọ láti àti èyí tí kìí ṣe mutlak tó jẹ́ muqayyad mukhassas àmọ́ sọ generally lápapọ̀ àwọnú ọjà àárín lọ́n títì àwọnú ọkọ̀ àwa là ń wakọ̀ ẹlòmíín ló wakọ̀ àwa lórí alùpùpù mọ́tọ́sáìkù àwa là ń gùn àbẹ́lòmíín ló ń gùn àwa lórí kẹ̀kẹ́ àwa là ń gùn ló ń gùn. à ń fẹsẹ̀ rìn lọ títí àwa nìkan àbáta àwa àtàwọn kan inú yàrá wa la wà ní inú pálọ̀ wa la wà ní ilé rẹ̀ ní ìlà wa ní àjọ ń ṣeré pẹ̀lú àwọn kan ní alẹ́ ó tọ́ ká máa ṣe Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa lillahi alhamd àtàwọn sí mi yẹn ni àwọn gbólóhùn míì tó jẹ́ gbólóhùn kìíní ìrántí ọlọ́run subhanallah alhamdulillah wala ilaha illallah allah akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ṣà a máa ṣe ní ètí mo pè ní mọ́tòlákọ̀ ìyẹn pé gbogbogbò sẹ́yìn irun náà nígbà tá a bá kírun tán àwọn irun ọ̀ràn yẹn márààrún allah akbar allah akbar la ilaha illallah. Allah akbar Allah akbar wa alhamd gbogbo àwọn tó àwọn ń sọ yìí yóò kò ní ju sáàmà sọ mọ́ láti jọ̀wọ́ ti wọ̀ tori pé sátọ̀dé yẹn ni ọjọ́ kẹtàlá hmm, tó ti wọ̀ àtijọ́ sí ọjọ́ kẹrìnlá ni nínú àwọn aṣọ ìpé kashimọ̀ ìzẹ̀hárù ṣáà ìrìnlẹ̀ islam ìṣàfihàn àwọn àrísàmì àwọn àmì ńláńlá tọ́lọ́m min àádọ́mi ṣáà ìrì àbí ilẹ̀ àyá mi ṣàírọ̀tàl òdàyà nínú rẹ̀ èyí tó ṣe pàtàkì tó tóbi ní àwọn àrísàmì ọlọ́run tá à ń fi hàn òun náà ní kápá ẹran tá à ń pè lẹ́ran léyà ńlẹ̀ yorùbá sunnatun التي أحيا بها إبراهيم عليه السلام معنى التسليم والطاعة لله رب العالمين ẹ̀rí eléyìí jẹ́ súnà kan tá a kan pamọ́ bẹ̀rẹ̀ látòrí baba ńlá wa ànábì Ibrahim alayhi salam ká pa ẹran torí náà wa man lam yudahi ila al-an fa inna al-fursata ma zalat baqiya ẹni tí ò bá tí ì pẹran léyà títí dì sí àǹfààní yẹn ò tí ì kọjá o. فيجوز له أن يضحي ما دامت أيام التشريك باقية lókùrú ìgbà tàbí ká sọ pé lódiwọ̀n bá ìgbà ọ̀pí àyàmọ̀ tẹ̀ṣírík ká sọ pé ó di ọ̀la sátidé nígbà tó rùn bá wọ̀ yóò tó tán yìí tí ò bá tí ì lọ gẹ́gẹ́ bí mo sọ yìí èèyàn lè lè pa ẹran kí ni ìdí tá fi sọ eléyìí ni pé ẹlòmíín wà ọmọ ló máa ń ra ẹran fún ọmọ yìí ó ọdún ọdún yìí ọmọ yìí ó ọdún ṣùgbọ́n ó fi owó ránṣẹ́ wọn wá sí ìrí owó yẹn gbà lọ́nà kan lọ́nà atm káàdì wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n fi ẹ̀ àti àwọn oríṣiríṣi ọ̀nà wọ́n ṣẹ̀ kí wọ́n lọ ra ẹran yẹn láàárọ̀ yìí kẹ̀sì pa abẹ́lómi wà tó pé ẹran tí màálù tó rà sí gà tàbọ́dọ̀ àwọn fúlàní ibì kan wọ́n ní màálù yẹn sá lọ wọ́n á ní alẹ́ àná àbírọ̀lẹ́ padà rí màálù yẹn ti sọ pe ta kàlọ́ pa ẹran léyà náà lápá àtàwọn oríṣiríṣi ọ̀nà míì tó lè fa dìlé ìyẹn ni pé tó lè fa kámọ́tì pẹ́ran yẹn kódà ẹran ẹlòmíì wà ńlẹ̀ bóyá látara pé kò rán lápáta <clears throat> àwọn tí ó yẹ kí wọ́n bá pa kí wọ́n bá kún kò mọ̀ nípa ẹ̀ bóyá ṣe ọwọ́ wọn dí káfíìmọ̀ gbàgbé kí àwọn tó bá wa pààyàn ànábì ní ká fún wọn lẹ́ran yẹn iye tí wọ́n bá gbà ní kí wọ́n sọ ká sanwó yẹn fún wọn ọlọ́run kò ṣàánú wa mm. ní ṣókí ẹran pípa iléyá sì ṣe kí ni ó ń tẹ̀síwájú tẹ́nìkan mọ́ sọ wípé òun ò pẹran léyá mọ́ kó wá ní owó ẹ̀yìn òun ò nà fálà yàrìmánà àhàdù nafsa òmìnàrí ìṣàìrọ̀ tìlà àbímọ̀ ìnìsàtọ́ ilé ìsàbílà gbogbo ẹni bá ní kápá láti pẹran kó má ṣe léèwọ̀ fúnra ara rẹ̀ ìṣàfihàn ìdú ẹran ìpa ẹran kurbatan wa ta'atan wa ihsanan ila al-fuqara'i wal-masakin kurbatan láti fi jẹ́ ìsúnmọ́lọ́ ta'atan ìtẹ̀láṣẹ ọlọ́run ọba wa ihsanan ila al àti ṣíṣe dáadáa sí àwọn tálíkà wal-masakin àtàwọn aláìní ọlọ́run bá lè kí ọlá sọ pé fasọ́lì lè rọ́bìká wà níhà kírun fún olúwa rẹ̀ nábì wà níhà kó o sì gún ẹran lè rọ́bìká fún olúwa rẹ̀ wallahu ta'ala a'lam torí náà kí á gbìyànjú kí ọlọ́run kó ṣàánú ìmí kó sì ṣàánú ẹ̀yin náà nítorí náà àmọ́ ọjọ́ wọ̀nyí ta ṣàlàyé lẹ́ẹ̀kan ẹ̀ àyàm al-mubaraka tàbí kí irun lánà bí wáàjì bí ṣúkìrì lẹ́yìn alẹ́ ní àmì yìí kò sí ní tí àwọn ọjọ́ yìí tó rán wa létí bí kì í ṣe ìjọ́ràn yẹn ìmọ̀ dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tó ṣe nínú èyí tó wá tóbi jù bá a lè fi dúpẹ́ fọlọ́ òní almuhafazatu ala ta'ati ba'da limawasi táwọn àsìkò yìí bá ti wá lọ yìí níta lè fi dúpẹ́ fọ́lọ́run kó dẹ̀mí wá sí ni ká mọ wá tẹ̀ láṣẹ ọlọ́run lẹ́yìn tí ìgbà àkókò náà lọ wal-istiqamatu ala dhikrillahi was-salati wal-ihsani ilan-nas ká dúró ṣinṣin ká mọ́ gbò ká mọ́ yẹ lórí ìmọ̀ràn ti ọlọ́run gbogbo gbà ìmọ̀ kírun ọ̀ràn yà wá lẹ́ẹ̀márùn déédéé lásìkò ẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ ká máa ṣe dáadáa <clears throat> sí àwọn ènìyàn فلا تكونوا ممن يعرفون الله في المواسم فقط بل كونوا ربانيين ملازمين لطاعة الله في كل وقت وحين ẹ má jẹ́ ká jẹ́ ọ̀kan náà àwọn tí wọ́n máa mọ Ọlọ́run lásìkò ọdún nìkan àwọn èèyàn pọ̀ tó jẹ́ pé wọn ò ní kí ẹyọ kan ṣoṣo nínú àwọn ìran èèyàn márààrún ó di ìgbà ààwẹ̀ tó kírun nítorí náà wá sí sọ àwọn àsìkò àtàwọn ìgbà yẹn àsìkò tí ti máa ń kírun ẹ máa pé ó ní àsìkò Ramadan ẹ má jẹ́ ká jọrọ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn kan wà àti Ramadan ní kírun yẹn máa kí jimá jimá yẹn lọ́dọọdún gbogbo jímọ̀ làwọn máa ń kí pa jẹ ṣùgbọ́n àwọn yòókù wọn ní àwọn yẹn. àwọn kan sì méjì lọ́dún ni wọ́n máa ń kírun ìtúnu àwẹ̀ wọ́n lọ ìdí wọn kírun iléyà wọ́n lọ ìdí wọn kírun àwọn àwọn kan sì péré làwọn máa ń kírun lọ́dún òun náà lọ́dún àìdí àdá ọdún léyà bó ìjọmọ yorùbá yóò wálé tó bá sì wà ní kútúnwéjì yóò wálé bó bá sì jẹ́ ìbàdàn ló wà tó jẹ́ ọmọ pọ̀pá yóò lọlé tó ọmọ sokoto yóò lọlé kódà bó wà ní ìbò ti sọ ọdọọdún nǹkan tó dáa nítorí pé nínú àwọn àǹfààní ọdún iléyà òun náà kí àwọn àtàwọn ẹbí wa kájọ wà wa káyọ̀ mara wa ká dunnú síra wa ká kíra pé mọ̀kú àti ẹ̀kọ́ ọjọ́ gbọ́ àyà ń kọ́ à níbẹ̀ náà ni gbogbo wọn lájọ wà àwọn ọmọdé àwọn ní èyí bàbá yín rèé o àbúrò bàbá o ẹ̀gbọ́n bàbá yín yóò wà yóò sì lọ yóò àmọ́ ẹ̀ẹ̀kan lọ́dún náà ká mọ̀ jọ̀rọ̀ àwọn àwa tó sì jẹ́ pé bẹ́ẹ̀ là ń ṣe tẹ́lẹ̀ ká yí padà ká má ṣe bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn ọdún iléyà eléyìí ká má jọ kan mọ́ àwọn tó ṣe pé wọ́n máa ń mọ ọlọ́run láwọn àsìkò wọ̀nyí nìkan ṣùgbọ́n ká jẹun tí ó máa mọ ọlọ́run ní gbogbo ọgbà lẹ́ni tó dún ní má tó tẹpẹlẹ mọ́ máa tẹ láṣẹ ọlọ́run ní gbogbo àsìkò àti ní gbogbo ọgbà kọ́lọ́ọ̀bà lè kí ọlá kó ṣàánú ilé jẹ́ díẹ̀ nínú tá a lè sọ ní àsìkò yìí abẹ́ ọlọ́run balẹ̀kẹ́ ọlá ó fún wa ní agbára láti lè tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba nípa mímúlò ní bó ṣe yẹ ká tẹ̀lé gbangba ká lò bọ́lọ̀ ń ṣe ní ká ṣe ní òbéèrè àwọn ìbéèrè kan yà mí lẹ́nu gidigidi bó tilẹ̀ jẹ́ pé mo ti mọ̀ tẹ́lẹ̀ bọ̀ ṣùgbọ́n ọkàn mi ò lọ ọbẹ̀ torí mi sínú àwùjọ yìí àwọn bọ́dà kan béèrè lọ́ọ̀ mi wípé ẹjọ́ ọdún iléyá ṣé èèyàn lè máa fa àwọn ọtí di gúdà kankan mú ní akílódé kí èèyàn máa pump champagne lórí pé bóyá ẹgbẹ́ wà lè lípò sí tó bá fi tí sí kí ní ìbéèrè conversation ìgbòtò rẹ́lòmí lè mọ́ gbọ́ kó jẹ́ pọ̀ wà admission yẹn àwọn kí ni onítorí pé ìgbà tó wà ń kékeré wọ́n bẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀dì fún àwọn ẹ̀gbọ́n oníwọ̀n yẹn mo ti gan o ní ṣùgbọ́n ọjọ́ ọdún léyà yìí wọ́n mú gúdà àwọn tí ó mú stars àwọn tí ó mú oríṣiríṣi wọ́n dẹ̀ mú champagne wọ́n mí gbúgbúrú wọ́n pọ́ǹpù ẹ̀ ẹ̀kọ́ ẹ̀wọ̀n náà pọ̀ tí ó rù dànù ni pé àwọn fi ń ṣe ọdún ni wọ́n sọ pé kò burú torí pé ọjọ́ ọdún ni aburú ni àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tẹ́yìn náà gbà pé wọ̀ ni nígbà tí ó sọdún léyà sí nǹkan yẹn lọ́lọ́wọ́ wà ní ká fi ṣe ọdún mi èèyàn ń jẹ́ àkóràn kí ni mo pè àkóràn ní láti ọ̀dọ̀ àwọn tí èṣe mùsùlùmí báwa náà máa rí wọn ẹ rí i pé àwọn agbábọ́ọ̀lù pàápàá jùlọ àwọn rẹ́sà àwọn tó ń fi mọ́tò ṣe ìdíje ààrẹ sísá àti alùpùpù mọ́tọ́sáìkù àwọn ló máa ń sábà pọ́ǹpù kí nìyẹn tí bá ti parí bọ́ọ̀lù náà wọ́n ń ṣe ìṣesí yẹn ṣe sí àwọn kèfèrí tí wọ́n bá tún ṣe birthday àbí birthday to you àwọn guys àwọn boys yahoo boys àtàwọn tó ti ṣe yahoo gan àwọn olówó wọn lọ fẹ́ àwọn ọtí two hundred and fifty thousand naira per bottle three hundred thousand wíyẹ five hundred wọ́n lè tó rẹ́wọ́n láwọn tí kan wọ five hundred per bottle àbí ìwò ni <laughs> ah, so àwọn yẹn wọ́n ó tó lẹ̀ ni ìka tó ti ẹ̀bà mi lẹ́rù wọn nínú pósí ni wọn kò sí tí wọn máa tì bọ̀ kíní yẹn wọn kàn bí pósí àwọn yóò wá ṣe ọmọ ọlọ́jọ́ ìbí yẹn wà wà láàrin wọn ó tù wúrúwúrú wọn mọ̀ dá sára wọn gbogbo nǹkan wọn yìí ṣe sí àwọn kèfèrí èyí tó ṣe pé àṣẹ ìtọ́nù tó ṣe lọ́ṣọ̀ fún wọn ni alkùránì wà lákọ̀ọ́dì zayyana láhùn ṣe ìtọ́nù àmẹ́ẹ̀lá láìsí èméjì àṣẹ ìtọ́nù tó ti ṣe iṣẹ́ wọn lọ́ṣọ̀ fún wọn hmm àgbẹ́tọ́ máa ń pè nǹkan náà ṣe lọ́ṣọ̀ọ́ to embellish tó dàbí àwọn olóṣèlú kan tàbí àwọn míì tí ìṣe olóṣèlú náà tí wọ́n ní kí n ra katakata tractor fún ìlú wọ́n wà lọ wá ẹyọ kan tó ń ṣiṣẹ́ òun ni gómìnà òun ni kò jókòó sí tí ó kí tí ó jì tí ó ṣe é òṣìṣẹ́ gbogbo yòókù yẹn pátá àlòkù kí ni wọ́n wá ṣe wọ́n kàn án tó àwọn rí yẹnrin yẹnrin bíi tuntun àwọn tí wọ́n rán fún àwọn èèyàn transformer transformer bíi five hundred wọ́n kó kalẹ̀ rédíò tẹlifíṣàn gbogbo wọn ṣù ẹ̀ ẹyọ kan ò ní ṣiṣẹ́ nù ẹ̀ wọ́n kún gbogbo ẹ̀ ni pátápátá yẹn náà ń pè ní embellishment zayyana sẹ́yìn kẹ́yìn tó bá wo ilé wa máa dùn pé àrùn ah, kan dáadáa ni zayyana lahumu shaitan ó ṣe lọ́ṣọ̀ọ́ hmm. Hmm. make it shaitan has made it to be alluring to them it will be tantalizing and scintillating ẹ̀rí kí ni yóò máa tàn máa náà yóò máa tàn máa wọn lójú bí ẹni pé nǹkan tó dáa ni ọ̀rọ̀ ni èṣù iṣẹ́ burúkú ni iṣẹ́ tí ò dáa ni ṣùgbọ́n àṣẹ tó ń ṣe kí ni ó ṣe é lọ́ṣọ̀ọ́ fún wọn wọ́n wá ń rí bí ẹni pé nǹkan tó dáa ni àwọn mùsùlùmí láti jìnnà sí lílọ sí club house torí ká bá lọ club house gbogbo wa náà mọ tí wọ́n ń ṣe láwọn club house wọ̀nyí ọtí obìnrin ijó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tọ́rọ wọn bá ṣe léwọ̀ mo ṣe wá sọ ẹlòmíràn aṣáà muslim náà lè lọ tẹ́ ká lọ ọ̀gánáìsì ìpìlẹ̀ orúkọ ẹ̀ ń jẹ́ picnic fọ́nfíà léyà get together pàápàá láwọn ìlú ńláńlá pàápàá jùlọ èkó tó yẹ pé pati kò sáà síjọ́ kan tí mo fẹ́ ní lọ pati ó wá burú wọn lọ ní weekend ẹ mọ orin ìfẹ́ lájọ wọn mm. ọjọ́ sátidé là ń kà sí bàbá lẹ́kọ̀ọ́.

ṣùgbọ́n láti ṣọ́ra wa bọ́lá sí àmọ́ pàápàá jùlọ láti lọ mọ iṣẹ́ ní àwọn òtẹ́ẹ̀lì ńlá ńlá tó yẹ kí àwọn aláburú náà ń ṣe tiwọn lẹ́gbẹ̀ẹ́ kan àwa náà ń ṣe tiwọn lẹ́gbẹ̀ẹ́ kan mo ti lọ tóbi òtẹ́ẹ̀lì ńlá kan rí àwọn kan ló invite mi lọ ṣùgbọ́n nǹkan tí mo fojú rí ń bẹ̀ yẹn burú gan ṣùkọ́ àwọn àlọ́sọ pé à ń ṣe léyà fọ́nfìà lẹ́gbẹ̀ẹ́ wa ń bẹ àwọn kan tún gbókù bẹ àwọn gbé sáǹdì oríṣiríṣi ìlú gbégbégbégbé àwọn obìnrin tó wọ pátá ètò ọkọ mú nìkan ń bẹ àwa náà wà là ń ṣe tiwa iléyà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń jọ ń ṣe iléyà tá à ń jẹran yẹn àwọn obìnrin yẹn ní ìmọ̀ fojú àwọn náà dẹ̀ máa máa mọ̀ bẹ́ẹ̀ sì ni bí ọ̀rọ̀ Abdullahi bin Abbas lahu hukmu tó ní al-mar'atu awra idha kharajat istashrifu ash-shaytan hmm? obìnrin ìhòhò ni wọn tí wọn bá fi lè jáde istashrifu aṣeitan èṣù jẹ́ kó pàtàkì lójú èṣù jẹ́ ó dàbí ẹni pé nǹkan gidi ni nítorí náà we have to avoid such places having our phones here that is in accordance with the sharia having our area get together having whatever you want to have that is in conformance with Allah's law that does not deviate from Allah's law that Allah's law is not being broken we should be careful not to hold such illegal get together where the enemies of Allah, where those who are not going to conform with Allah's rules and regulation, where they are also organizing their own form funfair. Mm. We should distance ourselves from there so that we are not going to be affected. Some of our people might want to copy them àwọn èèyàn wa kan lè fẹ́ máa ṣe kí ni wọ́n fẹ́ lè máa kọ́ṣe wọn tó jọ́dún tí ń bọ̀ wọn ẹ̀já wa náà fi lè sí ẹ̀já fi ń sí irú ẹ̀ ní games àwọn eré family game tó yẹ pé ọkọ àti ìyàwó wọ́n lè sọ pé kí wọ́n máa ṣe tug of war ọkùnrin kan wọ́n àwọn ju ìyàwó ìyàwó kan ní òdì mú lẹ́yìn obìnrin ọmọ ọlọ́mọ kan ní òdì ọkùnrin ọmọ ọlọ́mọ míì mú ṣé wọn kàn wò pé bíi géèmù turu nka ya la tute se ruo ya naa ni ka maa jo mbena eleonora n'isebu ori ne ni n'awọn nka buru kpoo wọn ala tute shọra fuu. alimuhim ihe ntụsọdajụ naa ni ka be awọn ebi iwa wu ka kii nwọn ka je ka mu awọn ọrịa ịwakalo ọhira awọn kakịra to baa si je pe laboogi kọsọmọtafeeda afirika lọ si get-togeta e. láti ṣọ́ àwọn òfin ọlọ́run ọba ọlọ́run kò ṣe àánú wa. ọ̀yà iléyà kánífà kánífà kámọ́kọ̀ ṣe wọn ìdúrà nǹkan tí lè sọ pé iléyà kánífà tí wọ́n tún tó tí wọ́n ṣe díẹ̀ ní Yorùbá sọ pé mú ẹlẹ́dẹ̀ ló máa ń sọ pé yóò ṣìkú gẹ́gẹ́ bí darandaran kan tó ń da ẹran rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọgbà ọba láìpẹ́ láì jìnnà kan náà ẹran yóò padà wọnú ọgbà yẹn ṣẹ́gun wọn ti ra ọgbà bíbẹ̀ àwọn òpẹran ò lè bọ́ díẹ̀ díẹ̀ yóò mọ ti mú bọ̀ hmm? Hmm? a shepherd hmm? rearing the animal beside the a garden soon you see that one of the animal will find itself inside their garden. You just be surprised how. So bẹ́ẹ̀ lọ̀rọ̀ haram bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìwọ̀ tí èèyàn bá ti rìn bèbí rẹ̀ ètò súnmọ́ náà ni pé láì èèyàn kò sínú. هذا والله تعالى أعلم اللهم كفوا على بيوري اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم jẹ́ ká mú irọ́ nírọ́ fún wa lágbára láti jìnà sí jẹ́ ká mú òdodo lódodo fún wa lágbára láti lè tẹ̀lé allahumma ighfir lil mu'minina wal mu'minat والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم أعز الإسلام والمسلمين وانصر عبادك الموحدين واجعل هذا لبلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم تقبل منا صالح الأعمال وعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما رب اجعلنا مقيم الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته هل من سؤال سيدي لي لا